واتقوا الله الذي تساهلون به والأرحام إن الله كان عليكم ركيبا أما بعد ọpẹ́ fún ọlọ́run ọba àlá ọba tí ó tún sọ wa láti ìjẹ́ ìjọ di àkókò tá a wà yìí abẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala kí ó jọ kó sàlékún ìmọ̀nà wa o kó dẹ̀ sàlékún oríire wa ó jọ torí tiẹ̀ nítorí ìjọ kan ṣoṣo rẹ̀ àlékún ìmọ̀nà àlékún ikhlas kọ́lọ́n má ṣàjùmọ̀ rẹ̀ fún wa. eléyìí náà ni ìtẹ̀síwájú lórí àlàyé èyí tá à ń ṣe nínú tíra èyí tí a mọ̀ sí ad-dawa'u ash-shafi liman sa'ala ani ad-dawahi yàní al-jawabu al-kafi liman sa'ala ani ad-dawahi èsì ọ̀rọ̀ èyí tí ó kójú òṣùwọ̀n fún ẹni tí ń béèrè àní dawa'i shafi nípa ìbéèrè èyí tí nípa àrùn àbí ká sọ pé ìwòsàn èyí tó ṣe pé ó máa ń ó máa ó máa ń lọ direct tí ó jẹ́ ìwòsàn ìyẹn pé oògùn tí ó wòyàn sàn lójú méjèèjì eléyìí ni a ń ṣàlàyé fúnra wa láti àsìkò tí ó ti pẹ́ pàápàá jùlọ látinú Ramadan àti ń ṣe àlàyé eléyìí nínú rédíò tí a sì ní àníyàn pé a máa bá a lọ gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé fúnra wa. inṣàlá èyí tí a tún máa gbéyẹ̀wò ní àsìkò yìí nínú tíra náà òun náà ni alimaasi tuzhibul haya alimaasi tuzhibul haya ẹsẹ̀ nínú àwọn ìyà tí ọlọ́run bá a láà tí máa fi jẹ ẹlẹ́sẹ̀ tí sì máa fi jẹyàn látara pínyàn ọlọ́run ọba òun náà ni pé ẹ̀ṣẹ̀ tẹ́ rí yìí nì ń máa kó ìtìjú lọ lára àyàn ni bẹ́ẹ̀ bá ti yẹ ẹni tí ń dáràn púpọ̀ tí ń ṣe ọlọ́wọ́n ọba lọ́pọ̀lọpọ̀ ọlọ́wọ́n ọba a máa lo ẹ̀ṣẹ̀ tí ń ṣẹ̀ yìí a máa lò ó láti fi kó ìtìjú lọ kúrò ní ara irú àwọn èèyàn báyìí nítorí ẹ̀ òun ni wọ́n fi jẹ́ ní àfáà tí ọkọ tíra yìí ló fi gbé e kalẹ̀ pé ذهاب الأيار الذي هو مادة حياة القلب ó ní pé kí ìtìjú ọ lọ lára àyàn kí ọmọ ní tìjú ó ní èyí tó jẹ́ pé ní òun náà ní nǹkan tó ṣe pé ń máa jẹ́ kí ẹ̀mí ọmọ nìyàn sẹ̀mí kó sì rí bó ṣe yẹ kó rí ó ní wàhúwà aslu kulli shay'in òun náà ní ìpìlẹ̀ gbogbo tí ń jẹ́ dáadáa wọ̀dọ̀hábùhù níjọ́ tí tìjú bá ti wá lọ lára àyàn táàrí tìjú mọ́ tí jíjí ò sí lára èèyàn mọ́ ìtumọ̀ rẹ̀ náà ni pé zahabul khairi ajma'ihi gbogbo tí ń jẹ́ òre ti tán lára èèyàn náà nù. ẹ̀rí pẹ́ni tí ọba ní tìjú náà nílẹ̀ yorùbá irú àwọn èèyàn báyìí náà ni wọ́n máa ń wò wọ́n sí ẹni tí ò fẹ́ ẹ̀ tí ọ̀já mọ̀ kankan kò sí tìjú kò sí tìjú lára ẹ̀ bí ẹni tí ó ṣe kẹ́ bọ́yá ọjà lè tán nígbà ọjà lè tán àdúgbò tó ti jalè náà ló ti ló tó ti wá ìyàwó wájọ́ kejì bóun ti fẹ́ fẹ́ ìyàwó ni eléyìí ò tiẹ̀ ní tìjú rárá kò ní tìjú nílẹ̀ yorùbá náà ní tabade bẹ́ẹ̀ kò ní tìjú náà ní àwọn èèyàn máa ń rí iṣẹ́ èèyàn kan tí ò tí ò tí ò tí ò wà recognize tí ò wà recognize wọ́n máa ń rí sírú èèyàn bẹ́ẹ̀ tó túmọ̀ sí pé títìjú bá kò lára rẹ gbogbo ohun tí ń jẹ́ oore ti kó gbogbo ohun tí ń jẹ́ oore ti kó kọ́dà nú àwọn orí ayé kama sori ori ẹ̀sìn nìkan ó ti kó lára rẹ̀ sòtòrí pé ibi tó yẹ kó o ti bàbá ara rẹ̀ ó bàbá ara rẹ̀ níbẹ̀ bóyá àárín àwọn ọmọnú rẹ̀ lọ́jọ́ kó sítọ́jọ́ tẹ̀jọ́ ń ṣeré wọn ò tiẹ̀ ní tìjú irú rẹ̀ náà ń bá láàyè yìí gbà kó jò láàrin ta kó wá na kó sáàrin ta kó lóun kó lóun sẹ́yìn pé kò ní tìjú oore ó ti ṣe gẹ́ni ó eléyìí lọ́fà tí alimami ibn qayyim rahimahullah tó fi sọ́nà ọ̀rọ̀ rẹ̀ pé níjọ́ tí bá ti lọ lára wa gbogbo rẹ̀ ti lọ. so ìtìjú tá a wá ń sọ fúnra wa yìí òun náà là ń sọ pé níjọ́ tí èèyàn bá ti wá dẹ lẹ́sẹ̀ tí èèyàn fẹ́ mọ èèyàn ti lẹ́sẹ̀ lèèyàn fẹ́ mú ní ìtẹ̀yàn mọ̀ fi ta yín èèyàn ti sọ ẹ̀sẹ̀ di nǹkan bàbàrà téèyàn mọ̀ kó sí ìmọ̀ àṣẹ lọ́wọ́n ọba èèyàn pàtàkì rẹ̀ níjọ́ yẹn ní lára ìyàtọ̀ lọ́wọ́ máa fi jà wọn tí wọ́n ń ka àṣẹ ọlọ́wọ́n ọba kún tí wọ́n ń sì ka àwọn nǹkan tọ́lọ́wọ́n ọba láàlé wọn kúrò ńbẹ̀ tí wọ́n ń ka kún lára ìyàtọ̀ lọ́wọ́n fi jẹ wọn ni pé yọ́ọ́yọ́ tìjú kò nínú ọkàn wọn yọ́ọ́ tìjú bá ti kó nínú ọkàn ọkàn yẹn gan ò lè ṣe kíni ó ti dòkú ó ti dòkú so eléyìí lọ fọ àtànàbì fi sọ nínú ọ̀rọ̀ rẹ̀ sọlọ́lá àlè wọ̀sẹ̀lẹ̀ gẹ́gẹ́ bó sì wà nínú sàhéè hadisi muslim ni hadisi yìí anabi ni alhayahu khairu kulluhu anabi alhayahu khairun kulluhu ìtìjú tẹ ẹrí yẹn o gbogbo ẹ pátápátá lóore kò sí kankan nù tìjú tí o jẹgẹ ni tí o lóore gbogbo ẹ lóore kíyàn ó tìjú kọ́ mọ̀ bí kò yẹ kíyàn ó ti máa jẹun ẹ̀rí pọ́ọ́re ni kò tìjú kọ́ mọ̀ bí kíni ibi tó yẹ kó òun ti jẹun eléyìí kò yẹ kí n jẹun bí báyìí báyìí ló yẹ kí n ti jẹun ìtìjú ni ẹ pàtàkì wàá di òdìdí bá rèé lé tọlọjọ kó lè ti kọta bí ọmọ ọdún márùn bí ọmọ ọdún márùn ni wọn ń jẹun sẹmu pé kò sí kíni kò sí tìjú ni táwa lódìdí bá lé ilé àbí ìyá lé ilé tó rọ sọmẹyà látòdìdí ilé wọn bíi sílíìtì karùnún ọwọ arúsọ lọ kíni bus olóhùn fẹ́ lọ rajà orúsọ lọ bus ṣẹ́gbẹ́ kò sí kíni kò sí tìjú nu orí lọ lára ẹ̀ náà nù orí lọ lára ẹ̀ nù ẹni tó dúró lẹ́gà tó wà nínú kọ́mpáàdì gan tí oró sọmọ yà gan kò sí tìjú bá sí tìjú ni kò yẹ kó yọ igbáyà rẹ̀ lẹ̀ sáwọn èèyàn. sùkátó wa sọpọ́rọ́ ẹ̀sìn anabi sallallahu alaihi ó ní tìjú bá ti kó lára àyàn ó ti yé nísìn kò sóore mọ́ torí pé gbogbo òtìjú ni bóyá orin ni ọmọ mú wa kò sí ti ìjó kan tí ò ṣe tí ò lóore fún wa. ó tún wà nú ọ̀rọ̀ èyí tí òjíṣẹ́ ọlọ́run ọba aleyhi wa sallam tí ó tún sọ eléyìí náà wà nù bukhari hadisi bukhari ni. anabi sọlọ́láhu aleyhi wa sallam òní inna mímọ adaraka min kalami ó nínú tí àwọn èèyàn

kini ni nǹkan náà tó ṣe pé tó ń bẹ dàsìkò yìí dàsìkò wọn ànábì yìí sallallahu alaihi wasallam òun náà ni pé idha lam tastahayi fasna' ma shi'ta anabi sallallahu alaihi wasallam ó sọ fún wa pé ìwọ ọmọnìyàn ìwọ ọmọnìyàn ìwọ mùsùlùmí ọkùnrin ni ọ́ ni àbóbìnrin ni ọ́ ni níjọ́ tí o bá ti sí tìjú lára rẹ̀ mọ́ sí tìjú bá ṣe kí ni tó bá ti kó lára rẹ ní tó bá ti wọ̀ ni o ṣe kẹ́ni ni o máa ṣe ní tó bá ti wọ̀ òun ni kò ṣe kẹ́ni òun ni kò máa ṣe. so hadisi bukhari ladisi eléyìí ni ìtumọ̀ tí abu obeida tí ó fi tu nínú tíra rẹ̀ garibul hadis nípa pé ó ní tuma torí pé tuma méjì làwọn afáàfin tú gbólóhùn yìí pé isaalam tastahi isaalam tastahi tó bá ti ní tìjú lára títìjú bá ti kó lára rẹ máa ṣe tó bá fẹ́ ẹni tó wùwà kí wà tánìsì tí wọ́n bá a wí lójú gbogbo èèyàn kọ̀dà tí ìtọ́jú méjì mẹ́ta ẹni tó ń rẹ́rìn ẹni tó ń sọ̀rọ̀ àwàdà ẹbí kò sí tìjú láwọn ẹni yẹn bí wọ́n ṣe ń bá a sọ̀rọ̀ kan nígbà tí ọ̀ka kún kọ̀ mọ̀ pé kò rí síwà tí ọ̀dà yóò tún lọ sa burú mi náà ni torí kò sí tìjú lára rẹ̀ kò sí tìjú lára rẹ̀ kọ́mọnú rẹ̀ bá fi sí ẹ̀yẹ lápèjúwe nísìn tọ́yẹ kó wò kó kọ́mọ sunkún tọ́yẹ kọ́mọ banújẹ́ kò tún ní rí sí so àìnítìjú ní máa máwọn èèyàn ṣẹ lọ́wọ́n ọba káàkiri ó túmọ̀ sí pé àìnítìjú ní a máa a máa jẹ́ kéèyàn máa dáràn lọ kò wá sí ti máa fà á nígbà téèyàn bá ti ń dẹ́sẹ̀ èyí máa bí àìnítìjú yìí ṣe fún yàn ni. ilé lọ́fà tí afaawa abu obeida nínú tíra àwọn garibul hadith tí wọ́n tó pé maalam yastahayi wọ́n ní tuma hadith yìí ni pé anabi fi ń dẹ́rù bàwá ni o yàní yuhadidu umma pé anabi fi ń dẹ́rù bàwá ni o ìtumọ̀ tánàbí ń sọ ni pé maalam yastahayi fa innahu yasna'u ma sha'a min al-qaba'i abu obeida ó ní. ẹnikẹ́ni tí ọba ti tijú ti tijú tọ́lá rẹ̀ ó ní irú èèyàn bẹ́ẹ̀ tọ́ ọba ti tijú máa ṣe ń fẹ́ nínú àwọn ìbàjẹ́ máa ṣe ń tọ́ba nínú àwọn ìbàjẹ́ máa parọ́ lọ máa jalè lọ máa ṣe sìnà lọ máa yíwe lọ ó ti yé bọba ṣe ń fẹ́ ìyá náà ní kó ṣe kíni kọ́ máa fẹ́ ọmọ ó yà sọ rẹ̀ ló kọ pé àwa ń bá ìyá sùn àtúnbọ́ kíni àtúnbọ́ máa sùn inú rẹ̀ sì dùn. lẹ́sìn láwọn èèyàn tó ṣe pé tó ṣe pé yọ àárín láńlọ́ọ̀dù tí ó bá ìyàwó tẹ́lẹ̀ ṣẹlẹ̀ yóò dẹ̀ tó dó mi mo lóyún ẹbí kò sí tìjú kò sí tìjú kò sí rárá so ó túmọ̀ sí pé àìní tìjú ẹ̀sẹ̀ máa ń bí kéèyàn má ní tìjú isi sì máa ń bí àìní tìjú sì ní sì máa ń kó èèyàn kọlu ọlọ́run ni ìdí alhamilu alẹ́ àtàríkì ha àyà torí pé tí ó gbé èèyàn téèyàn ó fi fìwà àbàjẹ́ lẹ̀ òun náà nìtìjú ọmọ òkè ah, àti ń gbọ́ adúrò mi ọlọ́run bá subahana wa ta'ala ọ sọ fún mi ó ní má ṣe nǹkan báyìí kí n mọ wá ṣe adúrò mi kí n mi bí báyìí. ẹ rí i pé tá a bá fọ̀rọ̀ ayé tí èjì wọn ò lè ṣèbàjẹ́ láàrin ìta kọ́dà tọ́jẹ́ tọ́jẹ́ ní láàrin ara wa tọ́jẹ́ àwọn nǹkan tí ò ní túmọ̀ ẹlòmíì òwò káwọn ah, gbọdọ̀ bá mi bí báyìí mi bá mi wà tí ń súnmọ́ ọmọ kéékèèké káàkiri sí odidi ọkùnrin tí ń ọmọ ọ̀rẹ́ rẹ̀ ọmọ ọdún taari baba fifty ti n súnmọ́ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ṣebí kò ní tìjú ni ó yẹ kó wò pé mi ń di ìkíní yóò ṣe kíni wọ́n wò pé áá áá bẹ́ẹ̀ la ṣe rí bàbá náà tó ń náà súnmọ́ ni kò ní ṣe kíni kò ní ṣe é torí pé ìtìjú ni ó wò pé wọn ò bá mi nínú nǹkan báyìí wọn ò bá mi nínú nǹkan báyìí lomi fọwọ́ àwọn ẹ̀ṣẹ̀ títí ń dá tẹ́lẹ̀ ló mú máa ṣe kíni ló mú máa ṣe àwọn yẹn gbangba kọ́nà èyí tó bá ṣe ní kọ́nà náà ní àìnítìjú náà ló mú sí àìnítìjú náà ló mú sí alimam abu obeida nínú àwọn àfáà tí wọ́n lo sẹ́ńtúrò ẹlẹ́kẹta ọdún yíjára ni àfáà tó sì gbajúmọ̀ dáadáa ni ó ní fàyín lamuyẹkùn ònà kàhàyà. ó ní njọ́ tá a bá ti rí ìtìjú lára àyàn ìtumọ̀ àdìsí yẹn ní tó o ó ní njọ́ tá a bá ti rí ìtìjú lára àyàn tó ṣe pé ìtìjú yóò kọ̀ fún wa láti má jà ṣiṣẹ́ burúkú onífa wa kẹ́ ọ̀hà ọmọnìyàn ó kó sínú àwọn ṣẹ́ burúkú ọmọnìyàn ó kó sínú àwọn ṣẹ́ kọ́ wa rí i pé wọ́n ní òun fọ̀ tún jẹ òun fi òsì jẹ láàrin ta gbagba ìtújú ló ṣe kẹ́ni òun ló mú ká ah, wọn gbọdọ̀ bá mi ń bẹ̀ wọn gbọdọ̀ bá mi ń bẹ̀ so ìtìjú mẹ́lòmíì ìtìjú tó mú kọ́dà kò yẹ ṣe pé bóyá ọ̀rọ̀ náà lọ́gbọ́ yé débẹ̀ ló fi kàkí máa rìn kókò láàrin àwọn ẹgbẹ́ mi báwọn ọmọ sukùl ṣe máa ń ṣe yẹn tẹ ìpín tó bá wà láàrin ara wọn tó bá láwọn gbé bóyá boy hostel ni àbí girl hostel ni wọn láwọn wà tí ẹlòmíì ọmọ rìn káàkiri ní o ẹlòmíì òkè ó ti òun lójú kóun ṣe kí ni kí ọ̀rẹ́ òun gan rí kó rí ọyàn òun lásán gan ó ṣe kí ni ó ti òun lójú ká tó wá ní yóò rí gbogbo ara òun ìtìjú ń bẹ lára ẹ̀ ni òun ò fẹ̀sìn ṣe o kò fẹ̀sìn ṣe ó túmọ̀ sí pé níjọ́ tí ọba ti sí tìjú ìyẹn ọmọ ṣèwà àbàjẹ́ lọ níbi tó bá lè ṣe é dé eléyìí ni ìtumọ̀ tí Abu Ubaida tí ó fi tó gbólóhùn ìzálàm tàstáhayí fásnà àmàṣìta máṣìta. bákan náà ìtumọ̀ míì tí wọ́n fi tú eléyìí ni alimami ahmed rahimahullah tóun fi tú òun ni pé ìtumọ̀ tí anabi ń sọ láàrin yìí òun náà ni pé anna lè ilẹ̀. إذا لم تستعي منه من الله ففعله alimami ahmed rahimahullah ó ní ìtumọ̀ tọ́lọ́wọ́n bá tánàbí ń sọ nínú hadith yìí pé tá a bá ti ní tìjú o máa ṣe ń tọ́ bá fẹ́ lọ ó ní ìtumọ̀ tánàbí ń sọ láàrin yẹn ni pé gbogbo iṣẹ́ tó bá já sí pé ní ìwọ máa nìyàn tọ́ ọba ti tijú rẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba nípa pé ọlọ́run ọba ò kọ́ kínní yìí ọlọ́run ọba ò sì ní ká tijú láti ṣe nǹkan yìí máa ṣiṣẹ́ yẹn lọ. ẹ̀rí pé ń bẹnu kùránì tọ́lọ́run ọba aláà sọ pé iná láàlá ó ti yé nísìn ó ti yẹ pé ọlọ́run ọba aláà sọ fún wa pé òun ọlọ́run ọba aláà òun ò ọlọ́wọ́n á mú àpèjúwe ó mú àpèjúwe ẹ̀fọn òun ò tijú láti fi kiri lẹ̀ lóbi jẹ́ ńgbà mi táwọn sọ̀rọ̀ bá mi bá máa sọ̀rọ̀ ńgbà mi bá wọn ni inna la la yastahayi anil haq la yastahayi minal haq shay'an táwọn sọ̀rọ̀ bá sọ̀rọ̀ ńgbà mi ó ní ọlọ́wọ́n bá tẹ́ rí yẹn ni o kò ṣe kí ni kì í tijú àti sòdodo tó túmọ̀ sí pé ntọ́lọ́run ọba ọba tá a bá tijú fún lọ́dọ̀ ọlọ́run ọba pé ọlọ́run ọba ọkọ̀ fún wa pé kẹ́ tijú lérelé yìí ẹ máa ṣe kíni ẹ máa sọ. àmọ́ wà ìnàmà alẹ́dí yambage tarikuhu uwa ma yustahaya minhu minallah. alimami ahmad ó ní pé èyí tá a bá ti wá rí i pé ọlọ́run ọba ni wọ́n máa ti ju rẹ̀ lọ́dọ̀ pe pé ọlọ́run ọ̀fẹ́ bá wa ń bẹ̀ ọlọ́run ọgọ̀ sì fẹ́ bá wa ń bẹ̀ ó ní irú àwọn nǹkan báyìí ẹ máa fi nǹkan yẹn lẹ̀ bá ọlọ́run ọ̀fẹ́ bá wa lérí ìsìná ẹ gbọ́dọ̀ sí kíni ẹ gbọ́dọ̀ sí ọlọ́run ọ̀fẹ́ bá wa lérí ká máa jàǹbá àwọn èèyàn ẹ gbọ́dọ̀ jàǹbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tọ́lọ́run bọ̀ fẹ́ bọ̀tí nínú àwọn nǹkan wo lọ́lọ́run bá ń fẹ́ fi dáadáa lọ́lẹ̀ ọlọ́run èké ń tijú àti kọ̀bàjẹ́ irú àwọn kan yẹn a mọ̀ sí gẹ́gẹ́ bí alimami ahmed rahimahullah bí àwọn ṣe tú ọ̀rọ̀ yìí ó túmọ̀ sí pé ọ̀rọ̀ tàfà àtàkọ́kọ́ bóun ṣe tú gbólóhùn yẹn òun ni pé ànábì fi dẹ́rù bà wá ni pé níjọ́ tàbá kó ti tijú mọ́ sí tó bá fẹ́. àmọ́ ètí alimami ahmed sọ ní ìsìnkú ó túmọ̀ sí pé Ah, nǹkan tọ́lọ́wọ́n ọba ọba fẹ́ ká tijú lélẹ́rí ẹ̀ gbọ́dọ̀ tijú mẹ́ ntọ́lọ́wọ́n bá fẹ́ ká tijú lélẹ́rí kẹsẹ̀ kí ni kẹ̀ tijú mẹ́. so eléyìí túmọ̀ sí pé nta fẹ́ mú gangan láàrin yìí òun náà ni pé ìmọ̀ ṣe lọ́hùn ìmọ̀ tako òfin ọlọ́wọ́n ọba a máa yọ̀tìjú kò nínú àlámọ̀rí tó bá sì ti yọ tìjú kò nú àlámọ̀rí yẹn báyìí gbogbo bàjẹ́ lèèyàn mọ̀ sí gbogbo bàjẹ́ lèèyàn mọ̀ sí ló fi jẹ́ pé ẹni tó bá ti jú ni kò ní máa ṣe lọ́hùn ẹni tó bá ti jú ni yóò jìnnà sí ẹ̀sìn ọlọ́run ọba ìwọ tọ́ ọ̀wá ti jú a jẹ́ pé ẹ̀sẹ̀ rẹ ti débì kan ọlọ́run á fi ìyá mi jọ ìyàwó lọ́lọ́run fi yọ ó wá fi ìyá pótúnyọ̀ tìjú kò lára rẹ ọ alimami hasan albasiri rahimahullah wọ́n béèrè lọ́dọ̀ rẹ̀ ansirri zuhudihi fi duniya nínú àwọn àfa àtọ́rọ ayísá ni kìí ṣe ìráyísá ti kọjá àlà o ìráyísá ti bọ́lọ́wọ́n bá aláàṣẹfẹ́ káráyísá ni ìmáàmù hasan basiri kìí ṣe irú tàwọn oníṣòfin bó tẹ̀lé pàwọn kan máa fẹ́ lẹ alimami ahmadu wọn máa fẹ́ lẹ mọ́ sófi ìsọkúsọ ni o kò tí ẹ̀ wọ́n lè jọ wá lójú wọ́n ti lé ànábì náà mà pé sufi là ànábì náà wọ́n lábùbákiri náà kí sófi ni so àwọn àwọ̀ ti hasan al-basiri tábì yìí lásán so alhassan al-basiri ni wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ni àwọn kọ̀ọ̀kọ̀ tí ń bẹ́ẹ̀ ń bi tó o fi ráyé sá sá ọwọ́ adakọ̀ nǹkan mẹ́rin ẹ̀yọ̀ kan là ní ìdínú ẹ̀ àmọ́ lè dakọ̀ mẹ́rin ni kò lè jàǹfààní. wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló ìdí tó o fi ráyé sá nǹkan mẹ́rin ló fi fún wọn lé ó láwọn kan tó mú mi tí mo fi ráyé sá ni pé àlímùtò ànà rìsìkì ó ní mo mọ̀ pé àrísìkì tọ́lọ́wọ́n ọba àlá tó fún mi tó máa kọ mọ́ mi láyé kí n rí jẹ kí n rí mu kí n rí ná kí n rí lò kí n rí gbé. mo mọ̀ pé àrísìkí tọ́lọ́run bá láàpín fún mi láyé mo mọ̀ pé láàyè àkóso ògẹ́ ìrì ẹni tó yàtọ̀ sí mi léèyàn àrísìkí yìí ò lè dọ́dọ̀ ọdún èèyàn bẹ́ẹ̀. ẹ gbọ́ ẹlòmíì ò lè gba àrísìkí yẹn mọ́ òun lọ́wọ́ gẹ́gẹ́ bí yorùbá ṣe máa ń sọ pé omi tí ẹ̀dọ́ bá mu kò ní ṣe kínni kò ní sàn kọjá ẹnu rẹ̀. ó nígbà tí mo ti mọ̀ àmọ̀dájú eléyìí tẹ́lẹ̀ yìí ti yé mi ó ní ó ní fatima anna kọlìbì fatima anna kọlìbì eléyìí wàá mọ́kàn mi balẹ̀ eléyìí ṣe kíni báyìí bá ń sáré lọ òkè tí wọ́n ń sáré lọ lè lérí pé wọ́n fẹ́ ṣèjàdù kíní kan lọ́wọ́ òun òun ó ṣe bó ṣe yẹ kí òun ó ṣe é ni òun ó sì wá bó ṣe yẹ kí òun ó wá. ọ̀rọ̀ tá à ń sọ yìí ẹlòmínà sọ nínú àwọn oníṣòfì àmọ́ náà táwọn gbà fi sọ tiwọn ni ọ yàtọ̀ sí èyí hasan basiri fi sọ tiẹ̀ so tí wọ́n sì ní ó láwọn kọ́nu kọ́ ọkọ̀ kan nú àrínú àwọn oníṣòfì bóyá bíi méjì àbí mélòó kan táwọn náà sọ ó súnmọ́ kọ́ nínú ọ̀rọ̀ na hasan basiri náà mú tọ́ nídìí ni pé èyí òun lọ sọ̀rọ̀ náà ó ní ntitori rẹ̀ ẹ̀mí òun balẹ̀ bẹ́ẹ̀ bá ṣe kìràkìtà jù bẹ́ẹ̀ lọ lérí nǹkan kan ni tóun mọ̀ tó bá jẹ́ ni òun ni wulẹ̀ ara òun. ó lẹ́lẹ́kejì alimutu anna amali láàyè kú mo bí hìgẹ́ ìrì ó ní mo mọ̀ pé tó bá mi ẹlòmíì ò lè mi sí iṣẹ́ tó bá jẹ́ mi ká kírun nísìnyí tí ó gbé ka gbàwẹ̀ nísìn tí ó gbé wa wà àlìjánà ká sọ dáadáa ní tí ó gbé wa àlìjánà ká má wùwá rẹ̀ ní tí ó gbé wa wà àlìjánà ká má parọ́ ní tí ó gbé wa pé n òun ò ṣe fọṣọgálì òun yà òun yà tètè yà bísí tó bá pé sí ayé náà ni ò ṣe òun yà tètè yà bísí àmọ̀dájú yìí tó òun ti mọ̀ pé àlìjánà tóun lọ yìí o ẹlòmíì ò lè bá òun ṣiṣẹ́ yẹn eléyìí lọ́fà tóun tètè ya bísí pẹ̀lú ẹ̀ ó yà múra mọ́jà sìn ọlọ́wọ́n bá a la wọ́n náà ń gbọ́ o wọ́n mùsùlùmí so ọ̀ ń gbọ́ o yà apalẹ̀ mọ́ o ní tí ó gbé wàlìjánà tẹlómíì ò ní wọ́n ti ra wòlíì sóhun lọ́rùn àwọn bá àwọn ti parí iṣẹ́ rẹ̀ kún tó kún tó kú wọ́n yẹ báyà parí ẹ̀ ìwọ náà ó ṣe ni èyí tí ó gbé wàlìjánà ó ṣe ni tọ́lọ́mọ

so alimami hasan basiri ó lé léyìí ló yé o ó lé lẹ́kẹ̀ẹ́ta eléyìí ló ṣèdè déńtà nídìí gangan ó ní alimutu analaha mutaliu alayya ó nínú tí mo tún mọ àmọ̀dájú rẹ̀ ni pé mo mọ̀ àmọ̀dájú pé ọlọ́run ọba láàrin mi lérí gbogbo ohun tí ń ṣe pátápátá gbogbo ohun tí ń ṣe mo mọ̀ kọ́lọ́run ọba àlá subahana wa ta'ala orí mi lérí ẹ̀ ó ní fastahayaitu anyarọ́ ni ala ma'asiyatin eléyìí wá mú mi kí n tijú pé kọ́lọ́wọ́n ọba àlá kọ́ wá rí mi lérí pé mò ń dẹ́sẹ̀ torí mò ń kọ́lọ́wọ́n bá ń rí mi gbogbo tí mò ń ṣe àjẹkọ̀ọ́ tó ń jẹ́ran jẹ́nu ilé tó bá mọ̀ kọ́lọ́wọ́n bá ń rí ọ ní oníṣẹ́gínì ìwọ tó mú tó mú nǹkan ní nǹkan mọ́ nǹkan ti tiẹ̀ tó bá mọ̀ kọ́lọ́wọ́n bá láàrin ọ ní oníṣẹ́gínì ìwọ tó ń parọ́ mọ́mọ́ làkejì so ajá sí pé ntí òjò onítìjú ọgbà pọlọ́ngàn bá ń yíro yọ ni tó bá gbígbà kọ́yìn bá ṣẹlẹ̀ sí ọlẹ́m lóòótọ́ ó ṣe kí ni wọ́n sọ́ra wọ́n sọ́ra bí olè tó fẹ́ jalè ni tó bá ti káwọn kan yọjú òun lójú wíńdò tí ó sì gbé mọ́ lọ́wọ́ ẹ gbọ́ tí ó gbé mọ́ lọ́wọ́ torí pé àwọn kan ṣe kí ni wọ́n ṣe kí ni wọ́n wọ́n wọ́n wọ́n ń wò òun tó sì fẹ́ dọ́gbọ́n jí nǹkan yẹn mú ni kí ni ó ṣe yọ sọ̀ra rẹ̀ mo rò pé sọ yí báyìí nísìn yóò kò ní í ṣe nǹkan tó túmọ̀ sí pé ọba mọ̀pọ̀ ọlọ́run ọba ń wọ̀ ni ó ti ju ọlọ́run ò ní fẹ́ kí ọlọ́run ọba ó nídìí tó ń ṣe kó rí ọ nídìí tó ṣe. nǹkan kẹta nǹkan kẹrin tí imam albasiri tó fi dáhùn ó ni ó ní mo sì àmọ̀dájú pé ikú ń retí mi ní gbogbo ìgbà gbogbo àsìkò ní ikú ń mi bí ṣe ń sùn tí lọ́jọ́ ọkú mi ń súnmọ́ anytime ní kú lè wá bá òun ó ní fa àdáde tó záadá lè lè kọ́ ìrọ̀bì eléyìí wá mú mi palẹ̀ mọ́ kalẹ̀ mo palẹ̀ mọ́ tí ń kó lọ sálìkì àmà láti lọ́ọ́ fi pàdé ọlọ́run ọba mi ó múra mọ́sẹ́ iṣẹ́ olóore so mùsùlùmí ti ń dẹ́sẹ̀ aṣọ fúnra wa pé ti ń fa ìyà tá à ń jẹ lọ́wọ́lọ́wọ́ nísìn ẹ̀sẹ̀ ni o àdéhùn ọlọ́run sì ni pé bí yàn bá ti ń sẹ lọ́wọ́n ọba nìyí tẹ́sẹ̀ yẹn bá ti ń pọ̀ jù òun máa mú yà wá láti máa fi ṣèkìlọ̀ láti fi ṣèkìlọ̀ fún wa. eléyìí tó túmọ̀ sí pé gbogbo wa níta nítorí ẹ̀ tá a fi ń sọ àwọn nǹkan yìí ni pé afẹ́kájáwọ́ afẹ́kájáwọ́ gbogbo ọ̀nà tá a fi ń dẹ́sẹ̀ ká gbìyànjú ká jáwọ́ kúrò ńbẹ̀ kọ́lọ́wọ́n bá a láà kó rọrùn fún wa láti jáwọ́. tọ́ ẹ̀kúnrẹ́rẹ́ lérí nǹkan tá à ń sọ yìí nípa pé nígbà tí èèyàn bá ti ń dẹ́sẹ̀ ni ẹ̀sẹ̀ máa ń mú yàn ṣe kíni ń máa ń yọ tìjú kò ní ara àyàn ni yọ yọ tìjú kò lára ẹ̀rú nínú kọjá kí ju yẹn kọ lẹ lára ẹ̀ àbí kó yọ kò lára yányá bí ṣe mu ọmọ mu sìgá àárín ìta náà ni ó jòkó sí láàárọ̀ kùtùkùtù yóò gbé gbó sẹ́nu ni láàárọ̀ kùtùkùtù yóò gbé yóò gbé yóò gbé ọtí ni kò ní so kò rí sí nǹkankan so nítorí bẹ́ẹ̀ kẹ́ni ẹ̀sẹ̀ tí ń dá nínú àdáwò tọ́lọ̀ ń wara kó sí òun ni bẹ́ẹ̀ kẹ́ni ọyọ́ ti jókòó nínú ọ̀rọ̀ rẹ̀ kò wá ní rí sí nǹkankan gbogbo ògbà ó ti yẹ nísìn tí máa ń ṣiṣẹ́ aburú àwọn èèyàn bá wò ó jù bẹ́ẹ̀ lọ kí wàá ní kí wàá ní pàtó ẹ wàá rí òun akílọ́ akàn lẹ́bìrẹ́ lómi láàrin ìta ìyàwó ìyàwó yọmọ dì máa.

ni máa yọ tìjú lára yẹn ẹni tọ́lọ̀ ń bá ti wá yọ tìjú lára rẹ̀ báyìí irú ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ wá ó súnmọ́ ewu púpọ̀ àti sórí ilé ẹrú ẹni bẹ́ẹ̀ ọ̀dọ̀wọ́ ọlọ́wọ́n ọba. ẹ gbọ́ gbogbo ẹni tọ́lọ̀ ń bá ti yọ kù lára rẹ̀ tó ti pé ìwọ̀n sí fi ń sẹ́ ọlọ́wọ́n ọba àti sórí ilé ẹrú ẹni bẹ́ẹ̀ ọ̀dọ̀wọ́ ọlọ́wọ́n ọba. torí ìdí eléyìí ìyà nínú ìyàtẹ́sẹ̀ máa bí fún èèyàn òun náà ni kọ́kọ́ yọ tìjú lára wa kọ́lọ́mọba àlá kọ́mọ́gbà tìjú ara wa. ẹ wá rí ọ̀rọ̀ ìtìjú ta lọ́lọ́run máa yọ kó nínú ìgbésí ayé àwọn ẹlẹ́sẹ̀ àtẹ̀yí tá a sọ kányìn lọ́sẹ̀ tó lọ nípa ìnítara láti sí ìbàjẹ́ láti kọ̀ bàjẹ́ tíyẹn bá rí bàjẹ́ kíyẹn tara fún un kí ara èèyàn ó gbóná sí pé ìbàjẹ́ leléyìí kíyàn lẹ́mìí kọ̀bàjẹ́ èyí tá a sọ lọ́sẹ̀ tó lọ. láàrin ìmọ̀ dẹ́sẹ̀ yìí àti ìmánitìjóni àti ìmánitara fún bàjẹ́ pé ìbàjẹ́ ni wọ́n ń ṣe èyí kọ̀ yẹ kẹ́ ẹ máa ṣe bóyá èèyàn náà wọ́n ń ṣe fún ni àbí wọ́n ń ṣe fáwọn àwọn tó súnmọ́ yẹn àbí wọ́n ń ṣe fáwọn ẹni èèyàn. láàrin àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀tọ́ tá a sọ yìí ó ti yé nísìn tàlàzùmù wọ́n ní ìbáṣepọ̀ yẹn ni pé láàrin ẹ̀ṣẹ̀ àti àìmánìtìjú àti àìmánìtara fún pé àti kọ̀bàjẹ́ wọ́n ní ìbáṣepọ̀ so láàrin ara wọn tó jẹ́ pé ìkọ̀ọ̀kan ní ìmọ̀ wá kejì kiri ni ìtumọ̀ tá à ń sọ láàrin yìí ni pé tọ́wọ́ bá ti ń dẹ́ṣẹ̀ ó ti yẹ nísìn ẹ̀ṣẹ̀ ní yọ mọ yọtìjú kò lára rẹ̀ tọ́wọ́ bá ti ń dẹ́ṣẹ̀ ní ẹ̀ṣẹ̀ ní yọ mọ yọ ẹ̀mí níkorira sí bàjẹ́ yọ mọ yọ kò lára rẹ̀ o ò ní ní àlẹ́gẹ́rọ̀ o ò ní ní má tọba ti rí bàjẹ́ náà nì wọ́n náà mọ̀ gbá wọlé ni o ò ní kàkún kò ní síta lára fún ọ lórí ọ̀rọ̀ bàjẹ́ mọ́ bó ṣe lè kọ́ mọ́ tó túmọ̀ sí pé àbùkù ńlá lélẹ́yìí ìyá ńlá lélẹ́yìí ló fi jẹ́ pé nàìjíríà lónìí ẹrù báwọn èèyàn ṣe ń dẹ́sẹ̀ náà yóò tún dẹ́sẹ̀ tán yóò tún máa sọ́ǹta tó fi dédé àwọn àfáà tó fi délé àwọn àǹfààní yẹn obi kálukú wọn ṣe ń sọ káàkiri ẹ obi kálukú wọn ṣe ń sọ káàkiri lóríṣiríṣi láwọn nǹkan tí wọn rábà kan lórí ibùsùn ń jò ní àwọn alòsùn náà ni o ọba mọ́rin bọnu pé àwọn tó ẹni tó bá ní kò ni wọn pa ẹni tó bá ní ò sí ẹni tó bá ní ò sí ni wọn pa ẹni tó bá ní ò sí ọba tún ń jó àgbàlagbà ní bá bẹ́ẹ̀ bàbá fifty five ni bó ṣe wà ń ní ma tó nà ọ́ báyìí irọ́ ni wọ́n ń pa èké ni wọ́n ń ṣe à tàkàtú fi kọ́ ní jóun ṣèbí kò sí tìjú ọlọ́run ti yọ tìjú kù lára ẹ̀ odidi àfa níbi wáàsí ń ṣe wáàsí lọ́wọ́ ni o láàrin ta gbangba tí gbogbo yẹn wà ń bẹ̀ nígbà tó o ti wá fẹ́ ta sáwọn kan ní sọ wá yọ tìjú lára ẹ̀ pé àwọn tí máa jó àwọn ìjọba yìí àwọn wo ni máa jó àwọn ọmọ àwọn ọmọ ta ni wọ́n ṣe báyìí ni wọ́n pa ah subhanallah àìnítìjú ni àìnítìjú ni àìnítìjú ni fi mú àpá àgé kéèkì pé òun fẹ́ gé kéèkì báyìí dé àìnítìjú ni ṣé ó ṣe jẹ́ kí wọn náà bá ń bẹ̀ ìwọ́n tó yẹ kó a máa ráyé sá tó yẹ kó máa bẹ̀rù pé gbogbo tí gbogbo tó ń fi bẹ̀rù ló ṣe ni tó fi bẹ̀rù ọlọ́wọ́n ọba lọ́yẹ kí wọ́n máa ṣe àìnítìjú ni ìtẹ̀sẹ̀ máa ń bínú ó ti hàn pé wọ́n àwọn yẹn ti dẹ́sẹ̀ débì kan àìnítìjú lẹ́ẹ̀fìrí táwọn àfáà yìí wọ́n máa sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ẹ̀rí kọ́ máa sọ lẹ́nu ọba kan sọ ń jò ní ọlọ́ba tún ṣe gbàtọ́ ọ̀rọ̀ burúkú ni o ọ̀rọ̀ kúfùrù gbáà ọ̀rọ̀ kúfùrù gbáà ọ̀rọ̀ kẹfẹ́rí gbáà òun lọ sí wàásù ibìkan ìyá kan wá pè ní ìyá ológun ìyá aláwo yóò Ṣàngó ni wọ́n pè ya náà wọ́n wá dún kòkòrò máwùn níbẹ̀ a òun náà wá délé òun wá lọ gun orí odó òun lọ sí kínní òun lọ gun orí odó òun wá bẹ̀rẹ̀ sí ní wí kínní yìí òun bẹ̀rẹ̀ sí ní wí kínní yìí wàláì tí yẹn bá ní tìjú òun yìí ní sọ̀rọ̀ ẹ̀ wàláì yẹn ní sọ̀rọ̀ ẹ̀ ó túmọ̀ sí pé àwọn eléyìí ti dẹ́ṣẹ̀ débì kan ọlọ́run á tìjú lára wọn àìnítìjú ni ó mú yàn dé wáàsí kàkà kún ó gbọ́rọ̀ ọlọ́run lẹ́nu rẹ ó ti yé nísìn ọmọ wa pa ọyàn lẹ́rin lọ ẹlẹ́mi ò tún wá lọ jáde lẹ́nu pé àfẹ́ àfa kìíní tàwa o ẹ̀tàtímẹ́ǹtì làwa o kí mo kẹ́ ẹ̀tàtímẹ́ǹtì náà àfa sì máa sọ̀rọ̀ lẹ́nu kọ̀tọ́ kọ̀tọ́ ìwọ àfa àwọn ìrètí kí wọ́n gbọ́ bóun ni wọ́n ṣe mọ̀nà lára rẹ̀. i need to do òfin dé yóò fi dóde yóò fi dóde ló fi já pé ní ọ̀nà pé kí ni àwọ̀ gbowó o àwọ̀ ṣe ni àwọ̀ gbowó mi táwa ti ń jẹ lélẹ́yìí o ẹ dákun sí wọn náà máa ń fẹ̀sìn jẹun ni síbí wọn lankanu táwọn àwọn ọlọ́wọ́n ọba tí wọ́n mọ̀ sọ pé wà má wòrí ìdò tí wọ́n mọ̀ sọ fún wa náà pé ìpè tí mo ń pè yìí o ó ti yé nísìn wà má wòrí ìdò mi ní àjèrè rọ́bìlì àlẹ́mí táwọn ànábì àwọn ànábì ọmọ ọlọ́wọ́ mọ́ sọ pé wáàsí tí mò ń ṣe fún yín yìí o wáàsí tí mò ń ṣe fún yín yìí o mi ò wá nǹkan kan látara rẹ̀ mi ò ṣe kíni mi ò wá nǹkan kan látara rẹ̀ ìyìn wá kẹ́ ẹ fún mi lọ́wọ́ tó ju bẹ́kẹ́ni lọ ní tí mo nídìí látara rẹ̀ náà ní bẹ́kẹ́ni kí n ṣe nítorí tọ́ ọlọ́run ọba kẹ́ ẹ mọ̀nà ẹ̀sán mi ọlọ́run ni ó ṣe kíni ni ó fún mi àbọ̀wá adéwàsí yóò ní àwọn ògbówó o ẹni tí máa ń bó sọ tàbí táwa ti ń jẹun lélẹ̀ ta ló sọ fún yín pé sẹ́ wáhà sí náà fi ń jẹun tá má gbà fáà ní owó lọ́tọ̀ tí wọ́n wù wọ́n tí wọ́n bùn pé a fún ọ lówó mọ́tò ó wù wọ́n nu tí wọ́n wà dé fún wa lówó mọ́tò lóòótọ́ a lè béèrè fún owó mọ́tò nígbà tá a bá sì ń lọ kèé sojú agbo kèé kí mọ́ pé kèé sojú agbo torí owó náà ni wọ́n fi wọ́n náà fi wọ́n mọ́tò débẹ̀ yẹn tá má dẹ́ bùn wọlé kò burú àmọ́ wa dó pé àwọn ò àìní tẹ bá fẹ́ polórin ìbọn lóye tẹ́ ń sọ fún wọn bí ọba pe wàsíù àyìndé ọmọ yìí tọ́sán ni ah, èmi náà ti bá wá wàsíù òye báyìí lẹ́gbọ̀rọ̀ sí kínni kò bá a mu kò bá a mu kò bá a mu rárá so ẹ lè ẹ gbowó mọ́tò yín kalẹ̀ owó mọ́tò ni owó mọ́tò tí ó tó mi lélẹ́yìí tẹ́bi wọ́dọ̀ mọ́tò dọ́dọ̀ yín eléyìí lọ́ọ́ bá a mu téèyàn máa ń ṣe tí mùsùlùmí máa ń ṣe. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní tó jẹ́ pé ní ẹ̀sẹ̀ máa gbàtì ju lára àyàn ni kọ́lọ́mù bá la kọ́mọ́sà yàwá ya eléyìí lára àyàtọ̀ tún máa fi jẹ àwọn ẹlẹ́sẹ̀ tí máa fi jẹ àwọn ẹlẹ́sẹ̀ àwọn tí máa ti ń dẹ́sẹ̀ kọ̀rọ̀ ti ń ni gbagba náà ti ń ni lára àyàtọ̀ máa fi jẹ wọn òun náà ni pé ń máa yọ kó lọ́kọ̀ wọn ń máa jẹ ẹ̀sẹ̀ máa wọn tó jásí pé ní yóò kó bá wọn débi pé kíni túdù ẹ̀fọ́ tààzìmọ̀ rọ́bì fìlkọ́lì. ẹsẹ̀ ó máa ń kó ẹsẹ̀ ní tẹ́rì ìmọ̀síkìní yóò jẹ́ kí kọ́lẹ̀ nínú ọkàn wọn ìgbé ọlọ́wọ́ ọba tóbi subahana wa ta'ala ìgbé ọlọ́wọ́ ọba tóbi subahana wa ta'ala. ìyẹn ni pé wọn ò ní ka ọlọ́wọ́ ọba kún mọ́ wọn ò ní ka ọlọ́wọ́ ọba kún mọ́. wọn ò ní pàtàkì ọlọ́run ọba mọ́ àti máa pàtàkì ọlọ́run ọba lẹ́mìí kò ní ṣe kíni kò ní tó nǹkan lẹ́nu wọn lọ́kàn wọn bá ti ń dẹ́sẹ̀ púpọ̀ jù èyí máa jẹ́ kọ́lọ́run ọba àlá nínú ọkàn ni ní ọba subahana wa ta'ala ní pàtàkì rẹ̀ rárá àti rárá eléyà máa ṣẹlẹ̀ sí gbogbo àwọn tí wọ́n bá máa dẹ́sẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà díẹ̀díẹ̀ náà wá yọ ìmọ̀ pàtàkì ọlọ́run ọba ìníkàkúnsọ́ ọlọ́run ọba yọmọ yọkùnù ọkàn wọn. wọ̀là àbúdà eléyìí ọ̀sẹ̀lẹ̀ ṣáá am abà ìyẹn fẹ́ àbí yẹn kọ̀ tó bá ti di pọ́fẹ́ máa ṣe ọlọ́run ọba lóríṣiríṣi ni ọ̀fẹ́ àbọ̀ ọkọ̀ yọmọ yọ ìníkàkúnsọ́ ọlọ́run ọba yọmọ yọkùnù ọkàn rẹ̀ ìgbé ọlọ́run ọba tóbi yọmọ yọkùnù ọkàn rẹ̀ ìbàbàrà ọlọ́run ọba bàtọ́ dẹ yọmọ yọkùnù ọkàn rẹ̀ torí kò ń sẹ̀ ó ṣe kíni torí pé o ti ń sẹ̀ yóò mọ̀ yọkùn náà kàn rẹ̀ torí ẹ̀ ni pé wàláwù tá a mọ̀ wọ̀kọ́ ọ̀rọ̀ láàhì wà àzọ̀mọ́tòwó fi abd tó bá sí pé ní ìpàtàkì ọlọ́wọ́n ọba ìpọ́n ọlọ́wọ́n ọba lé ìbàbàrà ọlọ́wọ́n ọba tó bá rinlẹ̀ sínú ọkàn ẹrú kọ̀ọ̀kan ni lámà lámà tàjárà àlàmà àṣeyìn irú ẹrú bẹ́ẹ̀ ni kò ní gbóyà láti máa sọ lọ́hùn ọ̀la ìdí yẹn bá pọ́ lọ́hùn ba lé ká ọlọ́hùn bá jọ wá lójú lójú méjèèjì ni kò ní sẹ́nìkan tí ó gbóyà nù wa tá a máa sọ lọ́hùn ọba àfi tá bá sì sì kó sí lóku àwọn ni àkínni kò sí nà jẹ́ ń lọ mọ́ sí nà kò sí jẹ́ ń lọ ṣe sí nánà ó sì mọ̀ pọ́ lọ́hùn ni ọmọ sí ó sì mọ̀ pọ́ lọ́hùn ni ọmọ sí nǹkan yẹn tó bá jẹ́ pé ọba pàtàkì ọlọ́hùn ọba ni ó ní gbóyà pọ̀ fẹ́ lọ sẹ́ lọ́hùn ọba wọn náà mọ̀ wọ àwọn tá a bá pàtàkì láyé àwọn tá a bàbàrà láyé àwọn tá a níkàkúnsí láyé ọ̀pọ̀lọpọ̀ wa ni kí làá máa ń ṣe ó tì mí lójú pé ìfẹ́ kàlàjì ọba mi lórí nǹkan yìí ó tì mí lójú pé kọ́gà mi kí wọ́n á dẹ́kun ní ìtìsí kìíní yìí ah mi ní láìkẹ́ mi ìfẹ́ sẹ̀ wọ́n mi ìfẹ́ ṣe kí ni mi ìfẹ́ sẹ̀ wọ́n torí pé nìyẹn pàtàkì lọ́dọ̀ yín ó ní ọ̀fẹ́ sẹ̀ ó ti yé ọ̀fẹ́ sẹ̀ ajẹ́sípọ́ ọlọ́run ọbọ̀ pàtàkì lẹ́mìí rẹ̀ tó bá sì pàtàkì índíkù díẹ̀díẹ̀ ló fi máa máa ṣe lọ́wọ́n ọba ẹ̀yọ́ ọmọ nàìjíríà ajẹ́ pé ọlọ́wọ́n ọba àlá òwúwo lẹ́mìí yín nìṣẹ́ lọ́wọ́n ọba fi pọ̀ lẹ́ẹ̀fi rí sí nǹkan kan àtàpá àtọmọ kéwú àtẹni tí ọ̀jẹ́ nǹkan kan náà lẹ́ẹ̀fi ń ṣe lọ́wọ́n ọba lọ wàá sí kàkún ìyàwó ń ṣe lọ́hùn ọkọ ń ṣe lọ́hùn ọmọ ń ṣe lọ́hùn olórí ń ṣe lọ́hùn àwọn ọmọ lẹ́yìn àwọn ọmọ inú náà ṣe kíni wọ́n ṣe lọ́wọ́n ọba àlá gbogbo wọn ni wọ́n ń sẹ́ ọlọ́run ọba lọ́tún lọ́sì eléyìí túmọ̀ sí pé kí àìka ọlọ́run ọba kún tó bẹ́ẹ̀ gẹ́ òun lọ́ fa irú sábà rí tábí ń serú nǹkan báyìí ọwọ́ àṣẹṣe o kárínú ẹ̀yìn èèyàn tẹ́ ẹ̀ máa sọ pé ẹ ti gbà àtàjẹ́ ó ti gbà àtàjẹ́ ló fi fẹ́ sọ̀rọ̀ yìí o ó ní ẹ ẹnàmọ̀ yàhámẹ́lò ní alẹ́ màá ṣe hosùn rọ̀jà orí nu ó fẹ́ ó ṣe ó fẹ́ ṣe nu yín kárí tí ọmọ gbàtànjẹ pẹ̀lú ọ̀rọ̀ yìí pé ẹ mò ń ṣe lọ́wọ́n ọba náà mo ti ń ṣe lọ́wọ́n ọba ni mo ní mo ní mo ní ìrò kan dáadáa sọ́lọ́wọ́n ọba mi ni ni mo fi ṣe lọ́wọ́n ọba mo sì ń ro kankan lọ́wọ́n ọba ó ṣàmójúkò fún mi ó ti yé nísìn kìí ṣe pé mi ka ọlọ́run ọba kúnnú ẹ̀mí kìí dẹ̀ ṣe mi bàbá ọlọ́run ọba bí ti ń ṣe ọlọ́run ọba yìí tẹ́rí mi ti ń jà báyìí tí ń pààyàn káàkiri yìí tí mo lọ ewé gbẹgbẹ yìí tí mo ṣe gbogbo nǹkan yìí kò túmọ̀ sí pé mi bàbá ara lọ́wọ́n ọba o mo kàn mọ̀ pọ́ lọ́wọ́n ọba aláàmú ń ro kan àánú rẹ̀ mo sì ń ro kan àforíjìn rẹ̀ ìyẹn ló fà á ṣe tí mo ṣe ìsọkúsọ gbáà ni ìsọkúmọ̀kẹ́ ìsọkúsọ gbáà ni ìtànjẹ gbáà ni lára àwọn mistake tọ̀pọ̀lọpọ̀ ń kóra rẹ̀ sínú àtisọ́lé yìí àṣàlàyé ọ̀rọ̀ lérí ọ̀rọ̀ ọ̀rọ̀ jáù lẹ́kùnrẹ́rẹ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ wa nínú rédíò nínú Ramadan tọ́lọ̀ yìí àsọ adẹ̀sọ àwọn mẹ́jẹ̀mú mẹ́ta tó de ìmọ̀ọ́rò kan orí ọlọ́wọ́n ọba àánú ọlọ́wọ́n ọba èyí tọ́pọ̀lọpọ̀ yìí máa gbàtàjẹ́ pẹ̀lú ẹ̀. a ní gbogbo ẹni tí ń bá ń ro kan àánú ọlọ́wọ́n ọba ni kọ́mọ̀ pé nǹkan mẹ́ta lóde ó ti yé nìsín. n ti ń ro kan yẹn ni yọ́ọ́ máa ṣe kínni yọ́ọ́ máa bẹ̀rù kí nǹkan yọ́ọ́ máa bọ̀ yóò dẹ̀ máa ṣiṣẹ́ yọ́ọ́ kó lè mú nǹkan yẹn kó lè mú wá sí kó lè mú wá sóòótọ́ yóò máa dààmú kíkì nǹkan yẹn ó lè ṣẹlẹ̀ sí. ó ti yé nísìn gbogbo ọ̀nà tí nǹkan yẹn tí ó fi jẹ́ tiẹ̀ òun ni ó máa ṣe kìràkìtà rẹ̀. níjọ́ tá a bá ti rẹ́ nìkan tó bá ní òun ro kan òun ro kan àánú ọlọ́run ọba òun sì ń ro kan pé kí ọlọ́run ọba àlá kó foríjì òun tòun ti bẹ́ẹ̀ náà ń dẹ́sẹ̀ kọ̀ wá ṣẹ́ dáadáa ó sì ṣe olóore ọmọ ṣiṣẹ́ ó sì máa bẹ̀rù bó o ní ọlọ́run ọba subahana wa ta'ala bó o ní o se ni gba nǹkan yẹn lọwọ rẹ. o lati se eleyi lọpọlọpọ. so eleyi to n se èyí ni ó ń túmọ̀ sí pé lódodo ní onídìí àánú ọlọ́run ọba ló ti tọ́ ẹlẹ́ẹ̀kẹta òun náà wà ní bẹ́kẹ́ni wàá nífẹ̀ẹ́ ntí òun ro kan rẹ yẹn wàá nífẹ̀ẹ́ rẹ̀ wà n'ife tó kan tó o bá nífẹ̀ẹ́ tó rokàn nǹkan yóò lè tó ọ lọ́wọ́ o ìwọ yóò tó nífẹ̀ẹ́ àlìjánná ó ni tó bá nífẹ̀ẹ́ tó bá ń rokàn àánú ọlọ́wọ́n ọba iṣẹ́ tí ó mú ọ̀rọ̀ àánú ọlọ́wọ́n ọba ó ṣe kíni ọmọ ṣe ni eléyìí ní tó ṣe pàtàkì ni tọ́yọ kémi àti torí ọwọ tó gbà tán tó ọba tó ní ah, ọba aláforíjì ni ó sì ń rokàn àánú rẹ ó ti yẹ ìrokàn àánú mi husnul dhanni tí mo ní sí òun ni mo gbé má ọlọ́wọ́n ọba kò túmọ̀ sí pé pàtàkì lẹ́mìí mi irọ́ lọ pa ọlọ́wọ́n pàtàkì lẹ́mìí rẹ ni tọ́lọ́n bá pàtàkì lẹ́mìí rẹ ni ọ pàtàkì ọlọ́wọ́n ọba àlá ó gbé ọlọ́wọ́n ọba àlá ó gbé tóbi ó sì ní máa ọ máa sẹ́sẹ̀ rẹ̀ mo ti fún alápèjúwe tí òjò kó yé wa tí òjò kí gbogbo yé òun náà ni pé ẹ̀yin ẹ máa wò ẹni tá bá pàtàkì rẹ̀ tó bá ń kásìnkàn lọ sí nǹkan eh, kódà ẹlòmíì tá a pàtà tó yẹ pé a kàn bẹ̀rù rẹ̀ lásán ni ẹlòmíì tá a bẹ̀rù rẹ̀ lásán ìfẹsẹ̀ lágbájá o ẹ ìyá ẹ̀ ti yá ẹni tó ṣe omi ìfẹ́ kínní o ẹ ìfẹ́ wàhálà o ọ̀fẹ́ kínní ọ̀fẹ́ wàhálà o torí kọ̀ mọ̀ pé tó bá mú ọ nísìn yọ fẹ́ lè kán méjì tó bá mú ọ nísìn ó fẹ́ lè bú ọ ó fẹ́ lè bú àbá kọ́ má ronú sùn tó bá dá wàhálà rẹ nísìn ìwọ gan fúnra rẹ ó sòrò rẹ ó sàrí sí nǹkan tó fẹ́ òní fẹ́ sẹ̀ sófin rẹ̀ tó bá jẹ́ pé ìyá ọlọ́wọ́n bá bá ń bà yín lẹ́rù lóòótọ́ ni gbogbo wọn tó ń ṣe lọ́wọ́n ọba tó bá pé lóòótọ́ ìyá ọlọ́wọ́n bá ń bẹ̀rù lọ́rù tó ń bẹ̀rù iná ọlọ́wọ́n ọba tọ́lọ̀ ní àwọn nǹkan làwọn ò fi kó èèyàn àti àtòkúta lòun ò fi kó tí ìyá ọlọ́wọ́n ọba yìí bá ń bẹ̀ ọ́ lóòótọ́ náà ni ọ ò ní ṣe lọ́hùn ò ní kó sínú ẹsẹ̀ ọ sàfẹsẹ̀ wàá jìnà fẹsẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ ìyá ọlọ́wọ́n ọba àlà ń bọ̀ ni àbó òsì pàtàkì ọlọ́wọ̀n bá láàánì bí a bá sì pàtàkì èèyàn náà nì èèyàn máa ń pọ́nrọ́ ẹni bẹ́ẹ̀ lé ìyàwó tó pàtàkì ọkọ ni èèfẹ́ ṣe ọkọ ìyàwó tọkọ jọ lójú tó bàbàrà rẹ̀ nínú ẹ̀mí òun ni ọmọ sọ láti má takò kíni àṣẹ ọkọ kò ní fẹ́ jẹ́ kí ọkọ bínú sí òun obìnrin tí ọ̀pá tí máa tí ọ̀ka kókó bínú bá fẹ́ bínú kó bínú kó pàtàkì ọkọ ni bẹ́ẹ̀ sì lọ́mọṣẹ́ tóun náà pàtàkì ọ̀gá ló fi jẹ́ pé tọ́ka bá bá bẹ̀rẹ̀ sẹ́ kò ní ṣe gẹ́ni àmọ́ ga tó bá pàtàkì ní kò sí tó bá ràn ọ́ ní ó ṣe gẹ́ni wà á ṣe é wà á mójútó lójú méjèèjì torí ẹ̀ gbogbo ọtọ̀ ń sọ rúgbó lọ́hùn yìí pé ọba ń ṣe lọ́wọ́n ọba ni kò túmọ̀ sí pé ọ̀kọ́ lọ́wọ́n ọba kún o ọ̀kọ́ lọ́wọ́n ọba kún o àmọ́ kíkàkún tó ní sọ́lọ́wọ́n ọba yìí nì bó sì ní kàkún sọ́lọ́wọ́n ọba yìí nì kò túmọ̀ kèé ṣe pé ntòfin eh, sẹ̀ ni pé ọmọkọ ọlọ́run bó sì forí jìn ọ àánú rẹ̀ ló ń retí ó sì ń retí ọba ni subhanahu wa eléyìí babala mistake ni kí mo kẹ́ babala mistake ni lọ́mọ pé inna ta'ala ká fún ọba ká pàtàkì ọba nínú ọkàn ẹrú kọ̀ọ̀kan tọkọtẹ́dì tààzí mahurumati eléyìí ni yóò mọ bí kọjá sí pé gbogbo àwọn ẹ̀tọ́ ọlọ́run pátápátá agbọ̀ngbọ̀n náà tóbi ni gbogbo ẹni tó bá ní respect fọlọ́run nínú ọkàn tọmọ kọlọ́run pàtàkì nínú ẹ̀mí ìhun gbogbo ohun tó bá jẹ́ tọ́ ọlọ́run ọba náà ni yóò mọ̀ pé ni gbogbo àṣẹ ọlọ́run ọba láàyò mọ̀ pé ni ọlọ́run ni ẹ má ṣe ẹbọ kò ní dédé rẹ̀ ọlọ́run ni ẹ má jàǹbá ẹ má kò ní dédé rẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala

eto ọkọ yóò ṣe gẹ́ni irú obìnrin bẹ́ẹ̀ ni ó ti dáná kalẹ̀ kọ́kọ́ tó wọlé ẹ̀gbọ́n ọkọ ò bínú lánàá kó tún wá bínú sí lónìí yóò ti ń mm, fi bínú sí wọn yóò sáré ṣe gẹ́ni yóò sáré máa ṣe àṣewò ìyàwó tó ń ṣe ìyàwó tó ń sọkọ ní gbogbo gbà ọ pàtàkì ọkọ nínú ẹ̀mí ni ìwọ ọmọọṣẹ́ tó ń sọ ọ̀gá ọ pàtàkì ọkọ nínú kíni ọ̀gá rẹ ni. átà nàìjíríà bá ṣe gbogbo wa tá ń tẹ̀ sófin àwọn olórí bẹ̀rẹ̀ látòrí kòrónà tí wọ́n sọ yìí bàbá fẹ́ jáde ọ̀pọ̀lọpọ̀ ò nílò face mask eh, face mask tá ń lò ọ̀pọ̀lọpọ̀ nílò face mask tí wọ́n ní kẹ́ ẹ lò yín fáǹfààní ara yín ni tó bá pàtàkì olórí tó pàtà tó pọ̀ láṣẹ ní kí ló ṣe wọ́n lò ẹ sì rí àwọn èèyàn pàtàkì kọ́ tí ń pè wọn pàtàkì ohun tó jẹ́ pírẹsidẹ́ǹtì náà àwọn gọ́fìnà yìí mi ní kẹ́ ẹ ṣe àwọn ní báyìí làwọn ṣe kódà tó bá jẹ́ pé nǹkan yẹn náà nì kìí ṣe pé yóò kópa lára bá wọn wọn ní báyìí làwọn ṣe torí pé àwa ah, o ò lè control state má wọn lọ́wọ́ o wọn pàtàkì ẹ ní torí ẹ ní pé tá a bá pàtàkì ọlọ́wọ́n ọba àlá ní gbogbo ẹ̀tọ́ ọlọ́run láti gíni láàmú fún ẹgbẹ́ rẹ tó ń torí ẹ jà lónìí síbí wọn ló bú lánàá síbí wọn lọ ránṣẹ́ tó ṣe gíni tọ́ ọ lọ ọwọ́ o ọka ọkàn ń jà lónìí bóyá nítorí pé orí pẹ́ni tó fẹ́ chìtì rẹ̀ yìí abẹ́ni tí ń bù yìí náà bóyá òun náà ní oní nínú olẹ́ni yẹn sínú tẹ́lẹ̀ àbí nǹkan kan ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ìwọ ọmọ kéwú tó bá pàtàkì àfa ni ó fún ní kíni ó fún lẹ́tọ̀ rẹ̀ so gbogbo eléyìí nísìnyí àfi ń pè wá ṣàkíyèsí pé kíni ẹni tí ó bá pàtàkì ọba yóò mọ fọ́ òfin tó bá ti ṣe ní agbọ̀rọ̀ ṣe kí ni agbọ̀rọ̀ tẹ̀lé ni. kọ́má a máa sọ fún wa pé ẹni tó bá ń ṣe ọlọ́run ọba ni kò túmọ̀ sí pé kí ni àtàkì aha ònà ìbẹ̀rẹ̀ ọlọ́run bá ìbàyí lọ́wọ́ ìyẹn kọ́ lọ́rọ̀ ó láti gbọ́ yìí dáadáa torí ẹ̀ ni pé wàtàzímù hurmatihi káwá fún àwọn ẹ̀tọ́ ọba ni ti wọ́n ń pọ́n àwọn ẹ̀tọ́ téèyàn ń jìnnà sí tọ́lọ́wọ́n bá ọ̀fẹ́ tí sì ń ṣe tọ́lọ́wọ́n bá ń fẹ́ eléyìí ọmọ ọkọ̀ dí wa láti máa ṣe lọ́wọ́n bá la. wàlúmútajarihún ẹ̀rí gbogbo ẹni tó máa ń sàkà àkókò nàkí sí ẹsẹ̀ láti máa ṣe lọ́wọ́n bá la àfáà ní mẹ́ kọ́dọ̀rọ̀ lọ́wọ́ àkọ́kọ̀dìrí irú àwọn ẹni bẹ́ẹ̀ wọn ò pọ́n lọ́wọ́n ọba lé tó bó ṣe yẹ kí wọ́n pọ́n lọ́wọ́n ọba lé wọn ò bàbàrà ọlọ́wọ́n ọba gbogbo wọn tó ń sáyà àkókò nàkí àlàámà àṣìhì láti máa ṣe lọ́wọ́n bá àlà ó ṣe kí ni ọ pàtàkì ọlọ́run bó ṣe kọ́ pàtàkì rẹ ni ọ bàbàrà ọlọ́run bó ṣe kọ́ bàbàrà rẹ ni ìwọ àfáà tó ń ṣe yálà bí tó ń gba àwọn ìyàwó níyàwó wọlé tó ń dá wọn lóhùn tẹ́jọ́ jòkó tó pamọ́ sínú ilé tó bá pàtàkì ọlọ́run ọba ní irú sẹ́yìn kọ́ ló ṣe irú sẹ́yìn kọ́ ló ṣe torí pé wáyé gbóṣù لا يخلون أحد مع امرأة إلا مع ذي محرمها ẹnìkan kankan nínú yín kò gbọ́dọ̀ pamọ́ pẹ̀lú ìyàwó kan ó pẹ̀lú obìnrin kan ọyẹ abilékọ ni o abẹni tí o ti adélébọ ló sì jẹ ni o èyí tó bá wù kọ ti rẹ àyàfi kọ ya aríkìnì ẹlẹtọ rẹ níbẹ. àwọn ìyàwó tí wọn bá yín tẹsí jẹlá bílọdọ tẹsí jẹlá yín ṣé ọkọ wọn ní ńgbà tí ń ni ọkọ wọn ti sọ́gbọ́rọ̀ gbọ́ kọ̀gbọ́rọ̀ gbọ́ so ọ pàtàkì ni tó bá pàtàkì ọlọ́wọ̀n ọba lójú méjèèjì irú eléyìí ò ní ṣẹlẹ̀ àti kí bó ló ṣe fẹ́ rọrùn bó ló ṣe fẹ́ rọrùn kí irú àwọn èèyàn báyìí kí wọ́n láwọn pàtàkì ọlọ́wọ̀n ọba àwọn gbọ́ ọlọ́wọ̀n ọba àlá àwọn gbé tóbi ẹni tó ṣe pé àṣẹ ọlọ́wọ̀n ọba àlá kò jẹ́ nǹkan kan wájú rẹ̀ ntọ́lọ́wọ̀n ọba àlá ọ̀fẹ́ kò jẹ́ nǹkan wájú rẹ̀ so bó ni rẹ̀ ni yóò ṣe pàtàkì ọlọ́wọ̀n ọba àlá láyé kálá alifu kálá gbogbo ọtọ bá ṣiṣẹ ọlọrun ọba àlá tó bá lọ tó pàtàkì ọlọrun ọba ọlọrun bá sì jọ ọ lójú ó ti yé tó lọ pàtàkì ọlọrun ọba ẹja sọ fún rẹ ẹni bẹẹ pé hazamini hamuhalil muhal irọ́ ńlá lélẹ́yìí wọ abuya ní albaatẹlẹ kádẹ sọ fúnra àwọn èèyàn bẹẹ pé nítorí sọ yìí ni nínú àwọn ìbàjẹ́ tó fojú hàn ni ìwọ òṣìṣẹ́ bẹ́ẹ̀ bàbá rẹ ọ̀gá rẹ òṣìṣẹ́ bẹ́ẹ̀ ó ní ọdún ìṣẹ́ lágùn mélòó kankan mọ́dé bẹ́ẹ̀ lágùn yẹn mọ̀mọ́ ní yọ ẹsẹ̀ ó ní oṣù kínní kan ni iṣẹ́ tó yẹ kó parí tó ọ̀pá parí tó bá ní rírà ọmọ pé kí ọ bọ́ lọ́wọ́ rẹ̀ gbogbo tó gà rẹ ní kò ṣe bó ṣe rí lọ tí ló gbogbo kọ́dà bọ́ ọba pàtàkì ọ̀gá yẹn gan ọ pàtàkì ìyà tí ó fi jẹ́ ọ tẹ́ ẹ̀ bá tiẹ̀ pàtàkì ọlọ́run ọ̀yẹ̀kẹ́ pàtàkì iná tí ó fi yín náà bó ti ẹ̀jẹ̀ pé ní eré ibú náà nìkan fẹ́ pàtàkì ọlọ́run ọba àmọ́ tó bá ti pàtàkì náà yẹn náà ní pẹ́rù náà yẹn ń bọ̀ náà ni ó pàtàkì rẹ̀ náà nítorí pọ̀ náà lónìí náà. torí ẹ̀ já fi ẹ̀sẹ̀ lẹ̀ ẹ̀sẹ̀ ni kò lè mú dáadáa dé o. a sọ fún wa pé àwa náà mọ́ a sọ fún wa pé kí ni àwa alùsùn náà ti bá ń pè ìwọ̀ lóhùn náà ṣe kí ni òun náà máa kó sẹ́sẹ̀ àmọ́ ṣe pé yóò àfojúlẹ̀ sí i. by mistakenly tó bá ṣẹlẹ̀ bóyá bínú bóyá àìrò àbójálù lógìgì àbí kí ngbà míì ní kífẹ́ ẹnu ó gbé e níbi tí ní ọ̀nà tí òun gan òun ró kàn kíró àwọn kaba yìí bá ṣẹlẹ̀ sí yẹn ọlọ́run gan ó sọ fún irú eléyìí ọlọ́run yẹn máa tọrọ àforíjìn lélẹ́rí lóbi fi sinilẹ̀ pé ẹ̀ lè ṣe kẹ́ máa tó lè kọrọ rẹ̀ kún babalá eré ibú ni eléyìí. alimami bin qayyim rahimahullah ó ní wakọ̀dìkáfà bil'as ó ní o ti to elese. ni nkuba o ti to níyà kọjá si pé ni. àwọn ìmọ̀ ìmọ̀ gbọ́lọ́wọ́n bá tóbi kọ́ máa kó nínú ọkàn rẹ̀ díẹ̀díẹ̀ ìpàtàkì òfin ọlọ́wọ́n ọba kọ́mọ kúrò nínú ọkàn rẹ̀ díẹ̀díẹ̀ ìmọ̀ fi ojú yẹpẹrẹ àwọn àṣẹ ọlọ́run ọba àwọn tọ́lọ́run ọba kọmọ kọ́mọ kúrò nínú ọkàn rẹ̀ díẹ̀díẹ̀ tó fi wá lọ tán ó lélẹ̀ ìgan ó ti tó níyà fún gbogbo ẹni tí ń pé ni ọlọ́run ọba kọ́ wa ọlọ́run ọba ò ní pàtàkì ni o torí pé ń tọ́ yẹ ká pàtàkì eré ibú ńlá ni tó tóbi ní anabi fi sọ fún asọlá alùwàsàlà ó nínú àwọn mẹ́ta kan tí wọ́n ní wà lẹ́jà ní alẹ́ àákù ẹni tí ń bá ọmọ tọ́ba tọ́ba tọ́ba ń gbójú tọ́ba ń gbóná wojú àwọn òbí rẹ̀ ọmọ tí ń ṣe àwọn òbí rẹ̀ tí ó pàtàkì àwọn òbí rẹ̀ nínú àwọn ọmọ tó ṣe bí kíni wọn ní wà lẹ́jà náà ni torí bí wọn pàtàkì ọlọ́wọ́n bàlá àwọn pàtàkì àwọn òbí wọn torí ẹ̀ òun ni pé ó ti tó níyà fún wọ tó ń ṣe lọ́wọ́n ọba ìmọ̀ pàtàkì ọlọ́wọ́n ọba náà mi rẹ̀. gbogbo a jẹ́ pé ẹlòmí ẹlòmí ni iṣẹ́ aṣẹ́wó ní í ṣe kí tí wọ́n bá ti jú ni ìwọ́n máa lọ lè jókòó fáwọn wọ́n máa fi ọ̀tajà kiri wọ́n máa ṣe kí ni obìnrin yóò máa wá jókòó àkiri bus stop lórí mọ́tò wọ́n làwọn ń kiri wọ́n ń kiri ẹ̀ eh, close up àbí kí ni wọ́n máa ta ó lè máa ta kíṣẹ́ẹ̀tì wọn yóò mọ wọn á jó bí wèrè fọláì kò tijú ni yóò tijú ni bó bá ní tijú ni kò ní serú ẹ kódà kọ́ bá já sí pé ní ntí èsì pé ẹgbà pọ́lọ́wọ́n ọba lọ sọ ọ́ náà ni àbí ọlọ́wọ́n bó tiẹ̀ sọ ń pa rẹ̀ téèyàn bá ní tìjú ni èèyàn ní serú nǹkan náà ò ní serú ẹ̀ ó jìnnà sí so ìtìjú ni ìyà ó ti tó níyà kọ́lọ́wọ́n ọba àlá kó fi yà pé kọ́lọ́run bá aláwọ̀ máa ní túmọ̀ nínú ọkàn rẹ̀ kó fi jẹ́ ó ti tó gbogbo onítìjú ó ti tó wọn ní ó níwájú ọba subahánahu wa ta'ala nínú tó tún súnmọ́ ìyà tọ́lọ́run lè fi jẹ àwọn ẹlẹ́sẹ̀ ẹlẹ́sẹ̀ là ń sọ asàfùlà ẹlẹ́sẹ̀ ó ti tó ẹlẹ́sẹ̀ níyà kọ́mọ̀sí ọba subahánahu wa ta'ala nínú ẹ̀mí. nínú in tó tún jẹ́ ìyàtọ̀ lọ́n máa fi jẹrú àwọn èèyàn báyìí òun náà ni pé kọ́lọ́n ọba àlá kọ́ yọ mahabatahu minkulu bilkhali kọ́ yọ ìbẹ̀rù tiẹ̀ náà kó lẹ́mí àwọn èèyàn káwọn èèyàn mọ̀ nípa ya rẹ̀ kọ́mọ́ kàmí kankan kọ́mọ́ kankan láàrin àwọn èèyàn gbogbo ẹni nínú ìyàtọ̀ máa rí jẹ́ òní bí kọ́lọ́mù bá rí rà kọ́ yọ káwọn èèyàn náà níkàkún sáwọn náà kọ́ yọkùn ẹ̀mí wọn. ó ti yé so òun náà wà yọ wà yọ wà lẹ́sì lójú àwọn èèyàn àwọn èèyàn ní pàtàkì rẹ̀ àwọn èèyàn mọ̀ wá fojú kéré ẹ̀ ó ti yé ó ti yé ní sìn wọ́n mọ̀ fojú kéré rẹ̀ gẹ́gẹ́ bó jásí pé ní òun náà fojú kéré ọ̀rọ̀ ọlọ́run ọba òun náà pàtàkì àwọn àṣẹ ọlọ́run ọba àwọn èèyàn náà mọ̀ sí kíni wọ́n mọ̀ fojú kéré rẹ̀ ló fi jásí pé ní ìpìlẹ̀ ni pé ala kọ́dìrì mahabbatila abdulillah yohibbo onas ìpìlẹ̀ ni pé òdiwọ̀n bọ́mọnìyàn bá ṣe nífẹ̀ẹ́ ọlọ́run ọba mọ́ òun náà làwọn yóò ṣe fi nífẹ̀ẹ́ rẹ̀ mọ́ ìpìlẹ̀ nu kì í rí bẹ́ẹ̀ gbà mí àmọ́pìlẹ̀ nu bọ́ ọba ṣe nífẹ̀ẹ́ ọlọ́run ọba mọ́ làwọn yóò ṣe kíni yóò ṣe nífẹ̀ẹ́ rẹ̀ mọ́ ó ti yé nísìn bọ́ ọba ṣe bẹ̀rù ọlọ́run ọba mọ́ làwọn yóò ṣe kíni wọ́n ṣe fi bẹ̀rù rẹ̀ mọ́ wọ́n ṣe fi pọ́n àwọn ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba lé tó náà làwọn èèyàn lè ṣe kí ni wọ́n sì pọ́n wọn náà lé eléyìí ní sábà máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó túmọ̀ sí pé nínú ìyàtọ̀ ọlọ́run fi jẹ ẹlẹ́ṣẹ̀ òun ni pé kọ́lọ́wọ́n ọba àlá kọ́ yọ àpọ́nlé kò lára àwọn èèyàn nípa àkúnkọ́dọ̀ ọmọ rẹ̀ nípa àkákúngbà mi tó bá rí pé ń sẹ̀ ní kò kán máa wò yàwó gan nípa àkákún òtílé níṣẹ́ lọ́wọ́n ọba jù kọ́ bàbá ọlọ́wọ́n ọba àlá ká tó wá sọ aráàlú ká sọ aráàdúgbò ká tó sọ àwọn rẹ ká tó wá sọ àwọn ẹni ọlọ́run ọba àlá so àjẹsí pé ní kíni irú àwọn àyà tọ́lọ̀ máa fi jẹ irú àwọn èèyàn báyìí nì ó ní àfàwà tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ó ní wàkí ìfàyàntẹ́hìkù àbùdó àbùdún hurmatilahi wàyàtìmáhù hàlà yàntẹ́hìkà náṣu hurmatihi bóòlù sí bẹ́ẹ̀ rọrùn kárẹ́rù kan nísìnyí kó wọn máa fa ìgbà ọlọ́wọ̀n ọba ya kóun náà wá máa rokan pé káwọn èèyàn máa fagbà tòun yá aláìláì alìjàsáwò min jíǹsì làmàl alìjàsáwò min jíǹsì làmàl ẹ̀sán tọ́lọ̀ máa sàyàn irú iṣẹ́ tó bá ṣe náà lọ́wọ́ fi ṣe kínni yóò fi san lọ́lọ́wọ́ yóò fi san èèyàn lẹ́sàn-án rẹ̀ ìwọ fojú kéré ọlọ́wọ́n ọba ọ̀bẹ káwọn èèyàn fojú kéré rẹ̀ ìwọ ọ̀ka ọlọ́wọ́n ọba kún ọlọ́wọ́n ọba lẹ́sìn lọ́wájú ọ wájú rẹ̀ ju táyà mọ́tò tó fọ́ lọ bí táyà mọ́tò tó fọ́ bí ṣe jọyàn lójú so bẹ́ẹ̀ náà lọ́lọ́wọ́ bá náà ṣe ní lọ́dọ̀ rẹ̀ wọ́n náà ọlẹ́sìn lọ́dọ̀ àwọn èèyàn ni babara ní bàbàrà ò ní jọ̀ wọ́n mọ́ nítorí pé náà ń ṣe ọ pàtàkì ọlọ́wọ́n ọba subahana wa ta'ala níta ń sọ yìí ọlọ́run ti júwe náà òun náà ni pé ọlọ́run ó di ọkàn yín pa lára àtọ́lọ́ mo fi ń jẹ àwọn ẹlẹ́sẹ̀ míì òun náà ni pé bẹ́ẹ̀ ṣe gbàgbé ọlọ́run ọba òun náà ni ọlọ́run náà ló ń wọ́n gbàgbé yín ìgbàgbé tọ́ ọlọ́run ọba ni kìí kọ́ gbàgbé o ìgbàgbé pé mo kàn tẹ́ wo mo pa yín tẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà lẹ mi náà fi yín lẹ́yìn ìyá sí yín nígbà tí yorùbá máa sọ pé ẹni tó bá lóun ò rí mi èmi náà jẹ́ kí ni èmi náà rí so ọlọ́run dẹ̀ ti jẹ́ kó yé wa nínú àlùkòrá ni pé gbogbo wọn tó bá yẹpẹrẹ àwọn àṣẹ ọlọ́run ọba ni èmi ọlọ́run bá ní ó ṣe kíni máa yẹpẹrẹ rẹ máa yẹpẹrẹ rẹ òun ọlọ́run bá aláà sọ nínú àlùkòrá sọ́dọ̀ tẹ̀ hajj aya aya eighteen ọlọ́run ńgbà tó ọlọ́run ti ń bọ̀rọ̀ bọ̀ nípa pé gbogbo àwọn nǹkan ti ń bẹ láyé wọ́n ń forí kalẹ̀ sọ́lọ́run fọlọ́run ọba ogun tọ́lọ́run bá dání sánmà méjèèje ilẹ̀ méjèèje wọ́n forí bọ̀ ní fọlọ́run ọba láà ó ti yé àwọn ẹranko wọn ń sori wẹ̀ fọlọ́wọn bá àlá bákan náà àwọn igi kálukú wọn náà ni wọ́n ń tẹríba fọlọ́wọn bá àlá ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn náà wọ́n ṣe gẹ́ni wọ́n ń tẹríba fọlọ́wọn bá àlá ọlọ́run bá wá bọ́ọ̀rọ̀ yẹn débi pé ọlọ́run ni wàmọ́ yuhinilọ́hu ẹnikẹ́ni tọ́lọ́wọ́n bá àlá tó bá wá kó yẹpẹrẹ bá àwọn gbàtọ́lọ́wọ́n bá máa sọ̀rọ̀ débi kan wọ́n ní pé kíni àwọn kan wá ń bẹ tí wọ́n ṣe kíni tí wọ́n wọn ní forí kalẹ̀ fọlọ́wọ́n bá àlá tí wọ́n pàtàkì ọlọ́wọ́n bá àlá ìwọ tọ́lọ́run ọba náà tó bá ti wá kó yẹkẹrẹ bá ní báyìí fàmẹ́lẹ̀hu mi mùkìrí mi kò sẹ́ni tó fẹ́ kún ọ lé mọ́ láyé. ìwọ tó o sin lọ́wọ́n ọba tó o borí kalẹ̀ fọlọ́wọ́n ọba láńjẹ́ tọ́lọ́run ọba láàrin bá ti kó ìdójútì bọ́ ọ ní ọ̀rẹ́ ni tí ọkùnrin mọ́ lé mọ́. jásí pé ní gbogbo ìwọ tó ń ṣe ọlọ́run ọba nínú ìyàtọ̀ ọlọ́run fi jí ọ òun náà ni pé àwọn èèyàn náà ni wọ́n mọ̀ padà tàbùkù ọ náà tó bá dẹ̀ ṣe báyìí fún ọ ní àròrí rẹ ni ṣùgbọ́n yàwọ̀ gan ó ti bẹ̀rẹ̀ sí kínni ó ti bẹ̀ gbọ́n torí abiola wọn bá subhanahu wa ta'ala kó musa fi ọ̀rọ̀ rẹ̀ yé wájú bí àṣìṣọ́ yìí lọ torí ẹ̀ ẹsẹ̀ ẹ̀jẹ̀ ká jìnà sí ẹsẹ̀ ó dẹrẹ ká jìnà sí lára àwọn ẹ̀yà tẹ́sẹ̀ máa kó báyàn yín máa yọ tìjú kó lára yàn àti sọ eléyìí dáadáa lára àyà tẹ́sẹ̀ máa kó báyàn yín máa jẹ́ kọ́ lọ́wọ́n ọba kọ́mọ́ pàtàkì inú ọkàn yàn mání kèé jẹ́ yàn pàtàkì ọlọ́wọ́n ọba inú ọkàn mání ìsìnmọ́ pàtàkì ọlọ́run ọba nínú ọkàn ní ìparun ńlá ni ìmọ̀gbọ́ ọlọ́run ọba tó gbóṣe kó gbé jáde nínú ọkàn rẹ ní ọgbọ́dọ̀ nínú ọkàn rẹ ní ọgbọ́dọ̀ pàtàkì ọlọ́run ọba àlá dandan ni fún ọ tọ́wájẹ́ kọ́ ọba ti ń ṣe ọlọ́run ọba nìtọ́ ọ̀kan tó sọkún gbogbo ẹ̀tọ́ ọlọ́run ọba òfin ọlọ́run ọba àlá ìtumọ̀ rẹ̀ ní pé kí ni ọ̀ pàtàkì rẹ̀ náà nìyẹn èsì rẹ̀ náà ni ọba wa sọ fún wa pé àwọn pàtàkì rẹ̀ kò bẹ́ẹ̀ ọbẹ̀rẹ̀ ọlọ́run ọba gan ẹlòmíràn kò ní borí kò ní ṣe súnà kò ní ṣe kan lára tá àṣẹ súnà yìí gan abẹ̀rẹ̀ ọlọ́run ọba ju ẹ̀yin kí ni lọ. ṣebí lára abẹ̀rẹ̀ ọlọ́run ọba ni kéèyàn pàtàkì rẹ̀ nínú ẹ̀mí ìwọ tó ṣe ń tọ́lọ́run ọba ní o ṣe. ó tún wọ́n túmọ̀ sí pé ọbẹ̀rẹ̀ ọlọ́run ọba ó tún wọ́n túmọ̀ sí pé kí ni ọ pàtàkì ọba yẹn nínú ẹ̀mí tó bá pàtàkì rẹ̀ ni ẹsẹ̀ ẹsẹ̀ àṣẹ rẹ̀ kò ní yẹpẹrẹ rẹ̀ ọba abelon ba subhanahu wa ta'ala kuma sa sene ko kan wala ne re abelon ba subhanahu wa ta'ala kuma sa fi albarka sai ta so ina kullu sababi orire re funwa wala jo ko so lon ba la wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi wa lina ajma'in subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk anta astaghfiruka wa atubu ilayk anta astaghfiruka